máàkù orí kẹjọ. ní ọjọ́ kan nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lọ́dọ̀ jésù tí wọn kò rí nǹkan jẹ ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí fún wọn pé. àánú àwọn ènìyàn wọ̀nyí ń ṣe mí nítorí ó di ọjọ́ mẹ́ta tí wọ́n ti wà pẹ̀lú mi wọn kò ní ohun tí wọn yóò jẹ mọ́ bí mo bá ní kí wọ́n túká lọ sí ilé wọn ní ebi yóò rẹ̀ wọ́n lọ́nà nítorí àwọn mìíràn nínú wọn ti ọ̀nà jíjìn wá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dá a lóhùn pé. níbo ni a ó ti rí ohun tí a ó fún gbogbo àwọn wọ̀nyí jẹ ní aṣálẹ̀ yìí. jésù bi wọ́n pé búrẹ́dì mélòó ni ẹ ní. wọ́n ní. méje. ó bá pàṣẹ kí àwọn ènìyàn jókòó ní ilẹ̀ ó mú búrẹ́dì méje náà ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bù ú fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní kí wọ́n pín in fún àwọn ènìyàn wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n tún ní àwọn ẹja kéékèèké díẹ̀ ó gbàdúrà sí i ó ní kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pín fún àwọn ènìyàn àwọn ènìyàn jẹ wọ́n yó wọ́n bá kó ẹ̀rúnrún àjẹkùjọ ó kún apẹ̀rẹ̀ ńlá méje àwọn ènìyàn tí wọ́n jẹun tó bí ẹgbàajì lẹ́yìn náà jésù ní kí wọ́n túká lẹ́sẹ̀kẹsẹ̀ ó wọ inú ọkọ̀ ojú omi pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó bá lọ sí agbègbè dalimanuta àwọn farisí jáde lọ sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń dán wò nípa fífi ọ̀rọ̀ wa lẹ́nu wò wọ́n ní kí ó fi àmì láti ọ̀run hàn wọ́n inú rẹ̀ bàjẹ́ ó ní. nítorí kí ni àwọn ènìyàn ṣe ń wá àmì lóde òní mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé a kò ní fún wọn ní àmì kan. ó bá fi wọ́n sílẹ̀ ó tún wọ inú ọkọ̀ ojú omi ó lọ sí òdì kejì òkun àwọn ọmọ ẹ̀yìn jésù gbàgbé láti mú búrẹ́dì lọ́wọ́ àfi ọ̀kan ṣoṣo tí wọ́n ní nínú ọkọ̀ ojú omi jésù bá kìlọ̀ fún wọn pé ẹ kíyèsára kí ẹ sì ṣọ́ra fún ìwúkàrà àwọn Farisí àti ìwúkàrà Hẹ́rọ́dù. wọ́n bẹ̀rẹ̀ sí sọ láàrin ara wọn pé nítorí a kò ní búrẹ́dì ni. nígbà tí Jésù mọ ohun tí wọ́n ń sọ ó bi wọ́n pé. kí ló dé tí ẹ ń sọ láàrin ara yín pé nítorí ẹ kò ní búrẹ́dì lọ́wọ́ ni ẹ kò tí ì mọ̀ sí tàbí òye kò tí ì yé yín àṣé ọkàn yín le tó bẹ́ẹ̀ ẹ ní ojú lásán ni ẹ kò ríran ẹ etí lásán ni ẹ kò fi gbọ́ràn ẹ kò rántí nígbà tí mo bu búrẹ́dì márùn-ún fún ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn agbọ̀n mélòó ni àjẹkù tí ẹ kó jọ. wọ́n dá a lóhùn pé méjìlá ó tún bi wọ́n pé. nígbà tí mo fi búrẹ́dì méje bọ́ àwọn ẹgbàáje ènìyàn agbọ̀n ńlá mélòó ni àjẹkù tí ẹ kó jọ. wọ́n dá a lóhùn pé méje ó tún bi wọ́n pé. kò tí ì yé yín síbẹ̀. wọ́n dé betisaida àwọn anìkan mú afọ́jú kan wá sí ọ̀dọ́ rẹ̀ wọ́n ń bẹ̀ ẹ́ pé kí ó fọwọ́ kàn án ó bá fa afọ́jú náà lọ́wọ́ jáde lọ sí ẹ̀yìn abúlé ó tutọ́ sí i lójú ó bi í pé ǹjẹ́ o rí ohunkóhun ọkùnrin náà ríran bàìbàì ó ní. mo rí àwọn ènìyàn tí ń rìn ṣùgbọ́n bí igi ni wọ́n rí lójú mi. lẹ́yìn náà jésù tún fi ọwọ́ kàn án lójú ọkùnrin náà tẹjú mọ́ àwọn nǹkan tí ó wà ní àyíká rẹ̀ ojú rẹ̀ sì bọ̀ sípò ó wá rí gbogbo nǹkan kedere títí kan ohun tí ó jìnnà jésù wí fún un pé kí ó máa lọ sí ilé rẹ̀ kí ó má ṣe wọ inú abúlé lọ jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jáde lọ sí àwọn abúlé tí ó wà ní ẹ̀bá ìlú kesari àti filipi bí wọ́n ti ń lọ ní ọ̀nà ó bi pé. ta ni àwọn ènìyàn ń pè mí wọ́n dá a lóhùn pé àwọn kan ń pè ọ́ ní Jòhánù onítẹ̀bọmi àwọn mìíràn ní Èlíjà ni ọ́ àwọn mìíràn tún ní ọ̀kan nínú àwọn wòlíì ni ọ́. ó wá bi wọ́n pé ẹ̀yin ń kọ́ ta ni ẹ̀yin ń pè mí. pétérù dá a lóhùn pé ìwọ ni Kristi náà. ó bá kìlọ̀ fún wọn pé kí wọ́n má ṣe sọ fún ẹnikẹ́ni ó bẹ̀rẹ̀ sí í kọ́ wọn pé ọmọ ènìyàn ní láti jìyà púpọ̀ àwọn àgbà àti àwọn olórí àlùfáà àti àwọn amòfin yóò ta á nù wọn yóò sì pa á ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ mẹ́ta yóò jí dìde. ó ń sọ ọ̀rọ̀ yìí fún wọn kedere nígbà náà ni pétérù mú un ó bẹ̀rẹ̀ sí í bá a wí ṣùgbọ́n jésù yí padà sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó bá pétérù wí ó ní. kó ara rẹ kúrò níwájú mi ìwọ sátánì ìwọ kò kó ohun tí ọlọ́run lékàn àfi ti ayé. ó pe àwọn ènìyàn àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí fún wọn pé bí ẹnikẹ́ni bá fẹ́ máa tọ̀ mí lẹ́yìn ó ní láti gbàgbé ara rẹ̀ kí ó gbé àgbélébù rẹ̀ kí ó wá máa tẹ̀lé mi nítorí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ nítorí mi àti nítorí ìyìn rere yóò gba ẹ̀mí rẹ̀ là nítorí àǹfààní kí ni ó jẹ́ fún ènìyàn kí ó jèrè gbogbo dúkìá ayé yìí ṣùgbọ́n kí ó pàdánù ẹ̀mí rẹ̀ kí ni ènìyàn lè fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀ nítorí náà ẹnikẹ́ni tí ó bá tijú èmi àti ọ̀rọ̀ mi ní àkókò burúkú yìí tí àwọn ènìyàn kò ka nǹkan Ọlọ́run sí ọmọ ènìyàn yóò tijú rẹ̀ nígbà tí ó bá dé nínú ògo baba rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́.